من هو الله الذي لا إله إلا هو à ń kí ẹ̀yin olùgbọ́ wa yí pé a kú ojúmọ́ a kú ojúmọ́ àìní aláàjẹká ṣerúpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdín lórí one zero one point one fáwọn kẹfẹ lókè dèbí nílùú Ògbómọ̀ṣọ́ mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú àṣẹ Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá fi máa ṣíde òun náà ni wípé nígbà tí ìmáàmù tí ó bá rúkú tí ó wá gbórí kúrò ní rúkú tó sì wá wí sami Allahu liman hamida ǹjẹ́ gbólóhùn rabbana wa lakal hamd gbólóhùn rabbana wa sami Allahu liman hamida lẹ́yìn tí wọ́n bá ti ṣe tiẹ̀ tán ẹlẹ́ẹ̀kejì oní pé oníbèrè bèrè láti ìlú Ìbàdàn wọ́n ní ọmọ àwọn fẹ́ ṣe wà lómọ́tò bẹ́ẹ̀ torí coronavirus ti bẹ́ẹ̀ ta àwọn ní láti sún ọjọ́ síwájú gbà tí àwọn sún ọjọ́ síwájú ọkọ̀ àwọn ọ faramọ́ ìpẹ́tọ̀ kí wàlímà wáyé ṣùgbọ́n màmá àwọn ọ tako ìpẹ́tọ̀ kí wàlímà tó lè kárànì kọ́ máa wáyé nírú àsìkò yìí o wọ́n á ní títa ní káwọn tiẹ̀ wá mú gan-an ní pàtó ní orí ọ̀rọ̀ náà bisimilá. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيجا تيمام تباتي بورسوكي لا ترقوا يوسف سمع الله لمن حمده أواني توا لين وصف ربنا ولك الحمد انت بنت وانين حديث النبي محمد صلى الله عليه وآله وسلم wọ́n ní innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n fi ìmáàmù síwájú ní wòkọ́ sí bá máa wà wòkọ́sí rẹ̀ fala takhtalifu alayhi ẹ gbọ́dọ̀ yà pa sí i. ànágbé wa bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé láwẹ́láwẹ́ wọ́n ní fa idha kabbara fakabbiru tí ìmáàmù bá sọ pé Allahu akbar ẹ̀yin náà sọ pé Allahu akbar wa idha raka'a farka'u tó bá rúkọ ẹ̀yin náà rúkọ wa idha qala sami'a Allahu liman hamidah tí imam bá sọ pé sami Allahu liman hamida faqulu rabbana walakal hamd ẹ̀yin sọ pé rabbana walakal hamd eléyìí ni ẹ̀kọ́ tá nàbí sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa. àdìsí wa wá lọ́lọ́kan ọ̀jọ̀ kan látọ̀nà sàhábà ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi hàn wá pa nàbí gan sallallahu alayhi wa sallam tó bá síwájú àwọn èèyàn láti ṣe sọ̀láàtì ní imam ọ̀ǹgá fúnra ara rẹ̀ tó bá ṣe sami Allahu liman hamida ó tó máa ń sọ pé rabbana walakal hamd. kọ́ máa ń sọ pé rabbana wa lakal hamd eléyìí tó túmọ̀ sí pé imam yóò kó méjèèjì papọ̀ àti sami Allahu liman hamida àti rabbana wa lakal hamd ṣùgbọ́n máa mú rabbana wa lakal hamd nìkan làwọn sọ wọn ò ní sọ pé sami Allahu liman hamida eléyìí sì ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí tó pọ̀ jù alimami Abu Hanifa alimami Malik àti alimami Ahmad rahimahumullahu ta'ala ní ìgbà tí imam Shafi'i. rahmatulahi alayhi táwọn sọ pé máàmù òun náà sọ pé sami Allahu liman hamida gẹ́gẹ́ bí ìmáàmù náà ti ṣe sọ. kí ni ìdí abájọ kì í ṣe pé àwọn náà ráde níbi táwọn ti pin ṣùgbọ́n àwọn lo àdéhìí míì tọ́fẹ̀ tó gbòòrò bá nàbì sallallahu alaihi wasallam sọ pé sallu kama ra'aytumuni usalli ẹ máa ṣe sọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí mi pé mò ń ṣe sọlá àti tẹ̀rí pé táwọn àbí bá gbórí sókè láti rò pọ̀ ó máa ń sọ pé sami allahu liman hamida kó tó wá sọ pé rabbana wa lakal hamd torí ẹ̀ bí ìmáàmù ti ṣe iná ní kí máa mú un ṣe eléyìí lọ́rọ̀ alimami shafi'i ṣùgbọ́n ìtọ́ dọ́gba jù iná ní pé máa mú un sọ pé sami allahu liman hamida ẹsẹ̀ ní sọ pé rabbana wa hamd nìkan torí pé àná bìtú ní kẹsì sọláàtì bí ẹgbẹ́ ti ṣe rí mi pé mò ń ó lé léyìí tí ìmáàmù ni eléyìí tẹ̀yìn máàmù ni hmm. ẹni tó sì mọ̀nà látọ̀ torí rẹ̀ máàmù ọ̀gbọ́dọ̀ sọ pé fẹ́mi Allahu liman hamida wọ́n ní ìbéèrè míì tẹ́nìkan sọ pé àwọn fẹ́ ṣe wọ̀límà fọ́mọ torí coronavirus ti ń bẹ lóde ọkọ àwọn oníkàwọn sún síwájú. wọ́n sún síwájú lékè o. ọkọ àwọn wá káwọn sọ fún ìyá àwọn sọ fún ìyá ìyá ní kò wáyé ọkọ sì ni yọ wáyé àwọn wá ọ̀fẹ́ àti àtọkọ wíkébò làwọn sì. ọkọ ni pé gbogbo ọlẹ́ màǹgà kò sí bùkátà fún ọbọ náà ni hmm. nítorí pé kí náà ṣe lè má fún bá ṣe pé ọmọ jáde ọmọ ti ọmọ kí ló dé tó fi jẹ́ pé ẹ̀tànjẹ ló máa ń gbọ́ ìwọ yorùbá lọ́rùn ọ̀nà àti kówó jọ kówó jẹ ló máa ń mú múláyà tiwa torí ẹ ẹ má wùlẹ̀ ṣe wọlé mọ̀ rárá o ẹ gbárí mọ́ bọ́mọ yóò sì máa kúránì ké ní gidi tó sì máa há sórí torí kórìíra ọmọ bá gbófò nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa gbogbo tẹ́tẹ́ máa ná dànù ẹ̀fí sànà bọ́mọ ti ṣe wọlé ẹ̀kọ́ ibi tó ti máa kúránì ké ní gidi tí ó sì ti máa há alukur'an sórí gẹ́gẹ́ bíi ti ṣe ń kọ́ náà. jazakumullahu khairan zero nine zero five one six four five four three zero nine zero fifty one sixty four fifty four thirty eight fún àwa tá à ń bẹ lágbègbè ìjákèjádò ilé wa bákan náà fáwọn tó ń bẹ lọ́nà tó jìn lórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. bákan náà ẹ lè máa wà lórí ìkànnì ojúwe mi wọ facebook tẹ bá ṣe ń wò wá ń bẹ̀ ẹ máa tún láǹfààní àti ṣíà rẹ̀ aláhùnsán bu ọlẹ́sàn lórí ẹ lọ́wọ́. hello. naam. salaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. orúkọ yín àti ìtẹ́tí ń pè yìí jamaludin tábìlì láti lè gbàgbé. kí ni ìbéèrè yín. ìbéèrè mi fún àwọn òṣèlú ni pé mo fẹ́ bèrè nípa àròyìnbá nínú kíra àfa ìmáàmù àgbáhàbí wọn kò tẹ̀síwá yìí. àwọn ọmọ nínú báàbù ìbá á mú ọ̀rọ̀ àbúrò ìrìnàjò ẹ̀rọ àti ọ̀rọ̀ àtàwọn ìfàṣẹ wípé ẹni tí ó bá gbá mi lówó sí àtẹ̀ ìtàkùnjẹ̀sì wípé tó bá gbọ́ ẹ̀sìn ní ẹnìkan ìdíjáde àti ọ̀rọ̀ hasan sátìrì tó ní ẹni tí ó bá jẹ́ mi lówó tó wà pé mi jẹun wípé ẹni ẹ̀ ìdálójọ. afẹ́bẹ̀rẹ̀ nípa abẹ́ ìbéèrè yẹn wípé àwọn tó jẹ́ pé wọ́n ń bá mi wáṣẹ́ àbí àwọn tá à ń wáṣẹ́ fún tó jẹ́ pé lẹ́yìn ìgbà kan bá gbaṣẹ́ tán àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbaṣẹ́ tán a máa fún wọn ní ẹ̀bùn àbí wọ́n máa fún wọn ní ẹ̀bùn ṣé ìbá ni irú ìṣesí wọn ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ni nítorí tí ó jẹ́ òṣìṣẹ́ rẹ kí wọ́n pè pé rọ́bà rọ́bà wà ní táìsì láti júwe àbí wọ́n bá kọ́ bíyà padà àbí wọ́n bá wọ́n bá ní táìsì orí ìsàrè àbí wọ́n bá ní táìsì orí ẹ̀fẹ́ ṣé ẹni yẹn ṣé lẹ́tọ̀ọ́ láti ṣe orí iṣẹ́ bẹ̀rẹ̀ àbí ìfọ̀gánáìzà ló ń fẹ́ atẹ́gùn sínú ọkọ̀ tí wọ́n fi ń kó ọtí ìbéèrè ẹlẹ́kẹta òun ni nípa eh, ẹran àbẹ̀lẹ́yà àti ẹran àlàkẹ́kọ̀ọ́ ṣé ìdájọ́ kan ni wọ́n mú nígbà tí níta máa ń wò ká fi máa ń pa àbẹ̀lẹ́yà ṣé wọn láì fi wò ká fi pa àlàkẹ́kọ̀ọ́. alhamdulilayi òfin ọlọ́run dá lórí ikú gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ yáwó lọ́dún yàn hmm. kò gbọ́dọ̀ tó torí owó tó ń fẹ́ yà ọmọ wa ṣiṣẹ́ ọlọ́mọ wa láti wá yáwó fẹ́ni tó fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ nítorí pé gbogbo sẹ́tẹ̀ bá ṣe fúnitìn nítorí kẹlẹ́bà láǹfààní àti yáwó lọ́dọ̀ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà kódà kó ṣe pé ẹ ní fi kọ́bọ̀ lé sí iye tẹ́ yá lọ́dọ̀ rẹ̀ nígbà tẹ́ bá sanwó padà fún iṣẹ́ tẹ́ ti ṣe fún láì gba kọ́bọ̀ rìbá lówó ti dà lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa eléyìí lọ́ bọ́ sápẹ́ òfin eléyìí tá à ń pè ní kullu qardin jarra naf'an fahuwa riba gbogbo owó tá a yá tí wọ́n tara rẹ̀ láǹfààní kan lára wa so rìbá ni wọ́n ń pè ẹni tí o fẹ́ lọ yáwó lọ́dọ̀ rẹ̀ inú àgbàlá rẹ̀ dọ̀tí ẹ ti ṣe wá wọlé ta ìwọlé ọwá rí àwọn àdọ̀tí tó wà nínú àgbàlá yẹn torí owó tó fẹ́ yá lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ni ẹ dákun mọ́wọ́ ẹ bá mi tún àgbàlá yìí ṣe ìtì ń rí yàn lára wọn náà bá lọ mọ́wọ́ bá bẹ̀rẹ̀ sí ní gbálẹ̀ lórí kínni láì jẹ́ pé wọ́n fà lọ́jọ́ lọ́dọ̀ rẹ̀ àbẹ́rú àbẹ́ni tó jẹ́ kó gbaṣẹ́ ẹlẹ́kùrà ilẹ̀ tó bá gbà wọn pẹ̀lú owó tó fẹ́ yá lọ́dọ̀ rẹ̀ ó ti di rìbá nítorí tó bá sanwó rẹ̀ fún pérépéré tá a tún fi sẹ́tò ṣe fún lọ́fẹ̀ẹ́ tá a bá fi kún ó ti di rìbá eléyìí ni kullu qardin jarra naf'an fa huwa riba lẹ́yìn ìjẹba tó láti òfin náà bá wa ọ̀ràn yẹn ló jẹ́ pé ká jìnà sí rìbá ó kéré ní àbọ̀ pọ̀ nítorí pé nínú tí máa mú ní tẹ̀lì sínú nánu tọba di lọ́la gbẹ̀ndà òkèèyàn ẹ̀ṣẹ̀ kan sì nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáì nílé tó ṣe pé èèyàn lè rọ́nà jàjà bọ́ lọ́wọ́ rẹ̀ téèyàn bá ti lè jẹ sínú ọ̀fìn rẹ̀ kó lọ́n lẹ́dà kó sànù wa. wọ́n ní tó bá yẹ kéèyàn bá ń ṣiṣẹ́ ọwọ́ kan wọ́n á kéèyàn wá ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ṣe ń tọ́ta kò fi ọlọ́run níbi tí wọ́n ti ń ṣe nǹkan tó já sẹ́sẹ̀ síyàn lè lọ kún wọn bá wọn ṣiṣẹ́ àwọn pé kọjá yìí pé èèyàn fẹ́ bá wọn mọ ilé ọtí èèyàn fẹ́ bá wọn mọ ilé ibi tí wọ́n ti máa ṣàgbèrè àbí kó tiẹ̀ jẹ́ pé ilé ibi tí wọ́n ti ń sanwó èlé tán ti ń gbowó èlé ìwọ́n fẹ́ bá wọn lẹ́ tangaran máa lẹ̀ mọ́lẹ̀ àbí wọ́n tiẹ̀ fẹ́ bá wọn faná bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ààyè ibi tó ṣe pé tí wọ́n ń ṣe ń bẹ̀ takòtọ́ lọ hmm. sọ́tọ̀ èmi ò fẹ́ bá wọn ṣiṣẹ́ eléyìí tí wọ́n ń ṣe tọ́ takòtọ́ lọ àmì mi fẹ́ bá wọn ṣe ààyè yẹn bí ó ti ṣe dáa tí ó ṣe máa lò ní dáadáa sòṣé tèmi náà bá ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ sẹ́lọ̀ bẹ́ẹ̀ nìyẹn sẹ́lọ̀ hmm. nítorí kò fi ọlọ́run dá lórí pé má ṣe ìbàjẹ́ má sì ran àṣìbàjẹ́ lọ́wọ́ láti rí ìbàjẹ́ sí nítorí pé ẹni tí ó ń ràn yàn lọ́wọ́ láti rí ìbàjẹ́ ṣe lábẹ́ òfin ọlọ́run àṣìbàjẹ́ lọ́nà torí ẹ̀ òfin ọlọ́run bá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ́wọ́ ni lórí àti ṣe dáadáa lórí àti bẹ̀rù ọlọ́run ẹ máa ran yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ ẹ máa ran yín lọ́wọ́ lórí àti takùtọ̀ lọ torí tí wọ́n bá ràn wọ́n lọ́wọ́ ṣé pé wọ́n ló fi ẹ̀rọ amúlétutù síbi tí wọ́n ti máa ṣẹlọ̀ ìwọ ẹni tó bá ń faná síbẹ̀ ìwọ ẹni tó bá wọn lẹ́tàn garamálẹ̀ ẹ̀bẹ̀ ìwọ àtiwọ àtiwọ náà lè bá wọn ṣe níbẹ̀ tó fi rọrùn gbé mm-hmm. lábẹ́ òfin ọlọ́run ìwọ gan ti kópa nínú rẹ̀ torí ìwọ ló ní jẹ́ kí nǹkan kọ́ wá sókun ìwọ ló jẹ́ kó máa gbèrú sí kó tún máa fẹ̀ sí mm. sọ ní tó yẹ ká mọ̀kún bá ìwọ lọ sánà bí ò ti ṣe ní ikú láéláé kó náà lọ́dọ̀ àkóso àánú wa bákan náà wọ́n ní ẹran iléyà iléyà ní bọ̀ yìí. akramakumullah nígbà tí ọjọ́ jùmọ̀ ń bọ̀ tí ọba fi dé láti wọnú oṣù dalhijja oṣù dalhijja yìí wọ́n lóṣù kejìlá nínú kàlẹ́ndà ìsìn islam ó sì wá nínú àwọn ilé tí abdullahi ibn umar tó gbà wá láyé ọ̀tọ̀ ibn abbas náà gbà tiẹ̀ wá láyé ọ̀tọ̀ wọn nàbì sọ pé ọjọ́ sí láyé tó ṣe pé iṣẹ́ olóore a máa lọ́lá a sì máa ní ládá tó pọ̀ tó bu àyà tó iṣẹ́ rí tíyàn bá rí ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù dọ̀lẹ́jà torí délé ẹ pọ̀ ní mímọ afọ́pẹ́ fọlọ́ ẹ pọ̀ ní mímọ gbé ọlọ́run ọba tóbi ẹ pọ̀ nínú mímọ ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba ní àsìkò yìí torí allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar allahu akbar walillahi alhamd ní ìgbà tí oṣù dọ̀lẹ́jà ìbá ti wọlé ẹ yẹ kí irú gbólóyìn kan máa wá lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn tí ó lóore eléyìí tí ẹ̀sìn islam tó sì mú wa kárí pàwọ́ náà gbẹ̀yìn nínú ṣíṣe wọn sọlá ti wà gbọ́dọ̀ tẹ̀tì ká máa ṣe sàrà ká máa tọrẹ ká sì gbìyànjú láti rí i pé ẹni tí ọlọ́run bá bá gbà fún ti ń bẹ ní irú mẹ́kà ní ìsìn tó sì láǹfààní àti lè lọ sí umra kó lọ sí umra bẹ́ẹ̀ náà ni ẹni tí ń sìn bẹ́ẹ̀ nu mẹ́kà tó jẹ́ olùgbé mẹ́kà lọ́dún yìí tó ráǹfààní àti ṣe hajj kó náà ṣe torí pé ara àwọn sí olóore nù torí ẹ̀ làwọn olùmẹ̀sìn Islam gẹ́gẹ́ bí alimami Nawawi rahimahullah wọ́n ní nínú sí olóore téèyàn tún lè ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ náà oṣù Dhul Hijja yìí wọn náà kéèyàn sọ sùyà kéèyàn kẹnu rọ́ṣẹ̀sì fọlọ́n torí pé náà àwọn ọjọ́ mẹ́wàá yìí náà ni ọjọ́ àròfà ń bẹ ọjọ́ àròfà náà lọ́jọ́ kẹsàn-án nínú oṣù dàlhíjà anábìyà sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá lè kẹnu ró lọ́jọ́ àròfà òun tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ máa fi ṣe ìpẹ̀sẹ̀ rẹ fún yàn lórí ẹ̀ṣẹ̀ tá a ti dá kí ọdún tó kọjá àti tọdún tí ń bọ̀ sòsò ọjọ́ kó rí pé wọn náà kópa nínú eléyìí báyìí àwọn ọjọ́ mẹ́wàá yìí wọn bá ti wá dé náà ni inú rẹ̀ náà níjọ́ kẹwàá náà ní ọjọ́ ọdún léyà ọjọ́ ọdún léyà kò sí téèyàn ṣe téèyàn fi sin lọ tọlọlá bíi kéèyàn pẹran léyà kò sí níta sí tá a fi sin lọ lọ́jọ́ léyà bíi ká pẹran léyà torí ẹ̀ tó bá yẹ pé ọkọ ó lágbára láti pa kó pa ìyàwó rẹ̀ náà lágbára láti pa kó náà pa àwọn ọmọ wọn náà lágbára láti pa fún wọn pa èyí sì pọ̀ jù gbogbo ẹni tó lọ́n bá ràn lọ́wọ́ tó lè pàjọ yọkan lọ kó pàjọ yọkan lọ kọ́lọ̀ wọn bá kó gbà lẹ́sìn lọ́dọ̀ gbogbo wa. akramakumullah ẹran léyà yẹn islam gbà wípé ẹ lè pa ràkúnmí fún ẹ lè pa màálù fún ẹ sì lè pa àgbò fún àmọ́ àgbò lọ́lọ́lá jù àgbò lọ́lọ́lá jù torí pé àgbò lànà Ànábì sallallahu alaihi wasallam fún léyà. agbanyeghị yẹn kó sì jẹ́ àbíhó lórí àbíhó lórí sarasara tó bá tún wá lè jẹ́ amla èmi tó funfun ṣùgbọ́n tí dúdú dúdú funfun láàrin pé ẹnu tí fi ń jẹun dúdú ni ojú tí fi ń ríran àwọ̀ rẹ̀ dúdú níbẹ ẹsẹ tí fi ń tẹlẹ náà dúdú eléyìí ẹran eléyìí tá nàbì tó pa fún léyà. wọn èèyàn méje ìsìláàmù gbà pé kí wọ́n dáwó kí wọ́n fi para fún mi èèyàn méje bákan náà wọ́n sì lè dáwó pa màálù ṣùgbọ́n téèyàn kan bá dá pa màálù ọ̀dà téèyàn méjì bá sì ṣe bẹ́ẹ̀ kò burú kí wọ́n sáà má ti pọ̀ ju méje lọ bẹ́ẹ̀ náà ni ra fún mi ṣùgbọ́n àgbo èèyàn kan náà ní rà èèyàn méjì ò gbọ́dọ̀ dáwó rà lópin ìgbà tó bá ń pélé yálẹ̀ fẹ́ fi pa èèyàn kan náà ni ó owó rẹ̀ ni ó fi rà á kì í ṣe pé èèyàn méjì mẹ́ta wà á dáwó pẹ̀lú fámìlì wa yìí káwọn náà wọn bá máa látẹ́gùn tó bá dọjọ́ ọdún léyà ẹ̀gbọ́n mi mú tiẹ̀ wá èmi náà mú tèmi wá wá àbúrò mi wọn náà mú tiẹ̀ wá káwọn náà ò fi lè bá a pa ẹran léyà lé wa bẹ́ẹ̀ kàn fẹ́ pẹran jẹran nù tó bá pé léyà lẹ bá fẹ́ pa ẹnìkan ṣoṣo ní ọ̀rọ̀ àgbò ẹnìkan ṣoṣo ní ọ̀rọ̀ àgbò kò wá burú pé ìwọ tó ra àgbò yẹn kó bá níyàwó tó lọ́mọ kó fún ìyàwó àtọmọ rẹ láǹfààní àti bọ́ ọ nípìn nínú ládàgbò tó bá pa ẹ gbọ́dọ̀ dáwọ́ ra o ṣùgbọ́n lè fún ọ láǹfààní àti nípìn nínú ládàgbò yẹn náà ni pé ńgbà tó bá fẹ́ dú àgbò léyà rẹ wàá sọ pé wọ́n lọ́n ẹran léyà mi ni o àti tàwọn ará ilé mi ìyàwó àtọmọ mi gbogbo wọn náà gbalada rẹ gẹ́gẹ́ bí wọn náà ti ti gbalada rẹ ẹ̀yìn bá tún wá ní bàbá tó níyà táwọn ò lè pa léyà tiwọn ó tún fa wọn náà bọ̀. ẹran léyà mi ni o àti tàwọn ará ilé mi àti bàbá àtìyá mi lẹ́ẹ̀bàjọ dẹni tí ń jọ ń sorogún nínú ládàá rẹ̀ eléyìí jẹ́ ṣùgbọ́n oníbèrè wa sọ pé sáwọn nǹkan tí Islam ní ká níbi ẹran iléyà náà níbi ẹran àbí tó ní níbi ẹran náà látún níbi ẹran iléyà bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ ẹran tá a máa pa láti fi ṣe ẹ̀bùn fún Káàbà táwọn alálàájì máa pa gbogbo àlébù ẹ rí i pé kò sí lára àwọn ẹran yẹn ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹran tí ìhò rẹ̀ ti kán dànù ọ̀gbọ́dọ̀ jẹ́ ìtẹ̀yìn títì rẹ̀ tó ti tó ti gé dànù kọjá ẹran tó sọ pé kìí ṣe ẹlẹ́yin ojú kan kọjá pé ojú kan ní fi ń ríran tó sì hàn pé olójú kan lélẹ̀ ẹ̀ gbọ́dọ̀ parọ́ ẹ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ arọ ẹran eléyìí tó ṣe kọ́ hàn pé arọ lélẹ́yìí bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ jẹ́ ẹran lẹ́yìn tó ṣe pé ó ti rù kángun ó ṣe pé ó ti rù kò sí mọ̀dùnmọ́dùn nínú eegun rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́rù rẹ̀ lẹ́pa bẹ́ẹ̀ ni ẹlẹ́kẹrin òun náà ni kíkọ̀ gbọ́dọ̀ jẹ́ ẹran tí ń sàárẹ̀ eléyìí tó hàn ipa rẹ̀ ń ṣe a gbọ́dọ̀ ṣọ́ra fáwọn àlébù wọ̀nyí ní ìgbà tá a bá fẹ́ pẹ̀ràn léyàwó. Naam. Jazakumullahu khairan ẹ má bàyẹ̀ pé ẹ lè máa darapọ̀ mọ́ lórí ìkànnì ojú ìwé wọ facebook ẹ máa fi ọ̀làdùn níbi ilẹ̀ máa fi ṣáàṣì ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ máa tún ṣí ààrẹ káàkiri kí ọ̀gọ̀rọ̀ káwọn náà jẹ àǹfààní ẹ̀. ìyá ká wá tẹ̀síwájú anábì sallallahu alaihi wasallam fi hàn pé tí oṣù Dhul-Hijjah tàwí tó bá ti lè wọlé gbogbo ẹni tó bá láníyàn àti pẹ̀ràn léyà hmm. kò tún gé ìkànnà rẹ̀ máa kò sì gbọdọ̀ gé nǹkan kan nínú ara rẹ̀ má o kò sì gbọdọ̀ gé nǹkan kan nínú awọ ara rẹ̀ má. sọ wa arada ahadukum an yudahi tẹnìkan ní bá gbèrú láti pẹ̀ràn lé kìí ṣe dandan kó ti jẹ́ kó ti rẹ̀ràn hmm. kìí ṣe dandan kó ti rí ní tó fi pẹ̀ràn àmọ́ lẹ́mìí pọ̀ pẹ̀ràn léyà ò gbọdọ̀ gé ìkànnà rẹ̀ má tí oṣù dẹ̀lẹ́jà bá ti bẹ̀rẹ̀ káfí tí lẹ́kọ̀ọ́ káfí gbọ́ ọjọ́ tí oṣù yóò bá bẹ̀rẹ̀ sòtọ́ bá ti rọ́ṣù tán sọ kóṣù dẹ̀lẹ́jà ti bẹ̀rẹ̀ ò gbọdọ̀ gé ìkànnà rẹ̀ má ìwọ́tọ́ fẹ́ paléyà o sì gbọ́dọ̀ gé nǹkan kan nu ara rẹ̀ o sì gbọ́dọ̀ gé nǹkan kan nu àwọ̀ ara rẹ̀ títí tí ó fi paléyà rẹ̀ lọ́jọ́ ọdún. jazakumullahu khairan. hello. hello. hello. ọ̀dà ọ̀padà jákàyìn. hello asalaamualeykum. maaleykum salaam wa rahmatulah ọkọ ìwé tí ń pè. àbíkí aláta gbogbo. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ẹ dákun kí a kí àwọn olùmọ̀ wa ọlọ́mọ àti dáadáa fún wọn. ìbéèrè mi ni pé ẹ dákun kí wọ́n bá sọ táìmù sí àsìkò dùwà wọlé báyìí nìkan. Gbọ́ yà àsìkò ọ̀bọ̀ṣà wọn ní ìgbà wo lọ wọlé. Wọ́n rí pé ní báyìí ìpè tí a bá ní àṣùbà àṣùbà ń wọlé ní ìsìn tí wọ́n bá ní aago márùn-ún kọjá ìṣẹ́jú mélòó. àlùfájà ti ní ìtìyọ. sọ̀rọ̀ lápèjúwe lónìí yìí a sọ pé báyà aago márùn ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún ìlànà rí yọ lónìí. so àwa sọ pé òòrùn yọ lónìí yìí òòrùn yọ ní aago aago méje ó kù ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n aago méje kù ìṣẹ́jú mẹ́tàdínlọ́gbọ̀n lòòrùn yọ ẹ fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kù ó di aago mélòó nù ó di aago méje ó kù nǹkan bí ìṣẹ́jú mẹ́tàlá àjẹpọ̀ aago méje kù ìṣẹ́jú mẹ́tàlá lásìkò dọ̀há ti wọlé títí dìgbà tá à ń sọ̀rọ̀ yọ àsìkò dọ̀há láwà. àsìkò dọ̀hà ó tún tẹ̀síwájú títí tí ó fi di pé ọjọ́ kan rí tóòrùn bá ti wà látàrí àsìkò dọ̀hà ti tàn torí ẹ aláṣẹ ètò lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí nígbà tá a kùnà láti máa ṣe wákàtí yẹn kéèyàn mọ àlè sọ pé gbogbo oríkì wa la gbọ́dọ̀ ṣe sàrà fún lójoojúmọ́. jẹ́ pé oríkì ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta ní bá ń bẹ lára wa sàrà mélòó ló lè ṣe lójúmọ́ tí ó kárí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ó ti tó pé yẹn ṣe sàrà fún gbogbo oríkèyìí téèyàn bá fi lè ṣe náfìlà alákà méjì sọ̀láàtù dọ́hà. orídìílẹ̀ arọ̀ wá pé kí a máa gbìyànjú láti ṣe sọ̀láàtù dọ́hà náà. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Naam. Asalaamu alaykum wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Asalaamu alaykum wa rahmatulah. Wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Orúkọ mi Kamaldeen Abdulkareem. Orúkọ mi Republic. Kí ni ìbéèrè yìí? Ṣàlàmọ́ sí àwọn ṣẹ́kù abẹ́jẹ́ láti ọlá fẹ́ra. Àmì ọ̀yẹ́ ọkùnrin. Ìbéèrè ọjọ́ kìíní di ọjọ́ kẹsàn-án nínú ṣọ́ájì ìṣọ́ájì sábà ní eléyìí ìbéèrè ní alákọ̀ọ́kọ́ ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì pé ààrẹ àyíwáwò bíd hmm. wọ́n wà nínú ṣọ́ájì ní kò sí tó bá ń de àwọn ọjọ́ wọn láti gbà àwọn àyíwáwò bíd wọ́n wà nínú ṣọ́ájì àbí kò sí. tó bá ń de àwọn ọjọ́ wọn láti gbà. ìbéèrè ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rọ ìbéèrè mi ẹlẹ́kẹta mm-hmm. tí èèyàn máa ń ṣiṣẹ́ bí ẹni tí ń ṣe bíríkìlà àbí ń kọ́lé àbí ń fi káṣíìtì àbí ewé wáyà ní ti wọ́n ṣe ń pé kọ́ ti jẹ́ ní sọ́ọ̀fì tí ó lè lọ sí àbí kọ́lẹ́tẹ̀ láti fi yóò tù lómi. ilé mi ìbéèrè mi ẹlẹ́kẹta. Mm. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ mm. wọ́n ní sọ bófin mu láti sọ yá mu ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú sọdọl hijja eléyìí tá a ti ṣàlàyé síwájú kọta kò fi ọlọ́run wípé kéèyàn ṣẹṣẹ yáàmù rẹ̀ kò sí àdéhìí kan pàtó tó ní ká ṣe gẹ́gẹ́ bí o ti ṣe sí àdéhìí kan pàtó tó ní ká má ṣe ṣùgbọ́n ó wọnú abẹ́ ọ̀rọ̀ táwọn fi sọ pé kò sí ọjọ́ kan tí iṣẹ́ olóore tí fi tẹ̀wọ̀n ní láàdá lọ́dọ̀ ọlọ́run bí ètèèyàn bá ṣe láwọn ọjọ́ yìí so kí wọn á lọ yọ síyàmù kúrò nínú sí olórí kò sí ń tọyọ kò sí ń tọyọ torí pé gbogbo dáadáa mìíràn tó máa ń ṣe tí wọn bá sọ pé síyàmù ò lè wọbẹ rárá ajẹ́ pé dáadáa mìíràn tó máa ń ṣe o ní láti mẹ́rìí wá fún yàtọ̀ sáwọn dáadáa tá à ń ti ṣe tẹ́lẹ̀ bọ̀ wá kó tó di pé oṣù yẹn wọlé tìrẹ̀ làwọn olùmẹ̀sìn Islam sọ pé ẹ̀rí tọ́fẹ̀ tó gbòòrò òun náà ló kó gbogbo iṣẹ́ olóore sínú. àwa lè yọ iṣẹ́ olóore kan dànù pé kì í sara iṣẹ́ olóore tí wọ́n ní ká ṣe lásìkò náà àti kẹ́rì kan pàtó wà tó ní ẹ̀ gbọ́dọ̀ dárú ẹ̀wò lásìkò yìí lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́. ẹlẹ́kejì wọ́n ní sùyàmù ayyamil bíọ́b àbí ṣé sùyàmù wà nínú oṣù hajj téèyàn bá sì fẹ́ ṣe sùyàmù ní oṣù hajj ìgbà wo la lè fi sí ṣé ayyamul bíọ́b ó lè bọ́ sí àwọn ọjọ́ tá a lè sọ sọ yá àmọ́ ọjọ́ mẹ́ta nínú oṣù yẹn ní oṣù hajj bẹ́ẹ̀ ni ó lè bọ́ sí fún ẹni tó bá jẹ́ pé kò lọ sí hajj èèyàn lọ sí hajj wọlé so àmọ́ pé ó náà lọ́jọ́ kẹtàlá ọjọ́ kẹńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ìbéèrè tá a fà yẹn sí ó nítumọ̀ gidi nítorí pé ọjọ́ kẹtàlá ọ̀hún tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú ayyamil bid hmm. téèyàn bá lóun fẹ́ ṣe sùyàmù rẹ̀ tí ó sì lọ sí hajj hmm. ó tún ti ka kòfin míì hmm. eléyìí tá nàbì sallallahu alaihi wasallam fi hàn wá pé ayyamu tashriq ayyamu aklin wa shurbin wa àwọn ọjọ́ kẹtàlá ọjọ́ kẹńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù dọ̀lẹ́jà ọjọ́ ká jẹ ká mu ọjọ́ ká jẹ ká mu ajẹ́ pé kò sí àyè fún wa láti kẹ́nu rósẹ̀sì fọlọ̀ ní ọjọ́ kankan nínú àwọn ọjọ́ ọjọ́ kẹtàlá àbí ọjọ́ ọjọ́ ọjọ́ kejì ọdún hmm. tí í ṣe ọjọ́ kọkànlá hmm. ọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá ọdún kò sáàyè fún wa láti ṣe bẹ́ẹ̀ àwọn là ń pè ní àyàmú tẹsírìkì hmm. tó téèyàn bá fẹ́ ṣe sùyàm má jẹ má mu náà ní sùyàm báwo ló ti ṣe wá ṣe sùyàm ní ọjọ́ kẹtàlá oṣù kò ti ta kò fi yẹn nù torí ẹ má ṣe ọkọ lu olè ṣe má ṣe láti síwájú ní ti ọjọ́ kẹtàlá torí ẹ ẹni tó fẹ́ ṣe sùyàmù ayyamul bid ní oṣù dẹ̀lẹ́jà yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún kò burú kó sí ọjọ́ kẹrìndínlógún nítorí wípé ìgbà tá a lè kó láti ẹ̀kẹtàlá ẹ̀kẹrìnlá ẹ̀kẹẹ̀dógún kò burú ká sì sí ẹ̀kẹrìnlá ká sì ẹ̀kẹẹ̀dógún Kasi ẹ̀kẹrìndínlógún ilé ìjẹ́bù sójú ẹ̀. àmọ́ ti béèrè pé tí wọ́n bá ní kó wá báwọn ṣe nǹkan kan ní ibi tí wọ́n pè nǹkan kan ṣe ń bẹ̀ kì í ṣẹ̀sìn Islam tó hmm. wàá ti dáhùn ru rẹ̀ náà ṣáájú mùsùlùmí ò bá wọn kópa ní irú nítorí pé mùsùlùmí ni wọ̀ hmm. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé Islam ò fara mọ́ kó jẹ́ pé ìwọ lọ́ọ́ máa ṣe ọ́ máa bẹ́ẹ̀ náà lọ gbọ́dọ̀ wo oúnjẹ rẹ gbọ̀ náà kọ́ ọ máa ṣiṣẹ́ níbi tó ṣe pé nǹkan ṣe ń bẹ̀ takùtọ̀ lọ. hello. hello. Wàhálẹ́gùn sálàm rahmatulahi wa barakatuh. Ìwọ kan yín àti ìdókòwò. Wàhálẹ́gùn sálàm rahmatulahi wa barakatuh. Nàìjíríà láti ìlú Burkina Faso àdúgbò. Kí ni ìbéèrè yín? lajumudin láti burkina faso àwọn àdúgbò. kí ni ìbéèrè yín o. naam mo fẹ́ mo fẹ́ béèrè náà ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ kò wá ní níbi ẹyin nítorí pé ọ̀sẹ̀ tó lọ ni mo sọ̀rọ̀ nípa mo béèrè béèrè àkọ́kọ́ tán láwọn ọ̀bọ àwọn ọ̀bọ dáadáa. naam à ń gbọ́ yín báyìí. kò yá àwọn dáadáa nítorí pé ohun tí a béèrè ní pé. Wàlá ní kí a béèrè ní pé nípa àwọn attachment àwọn ọ̀rọ̀ tó mọ́ fi kọ́ yẹn hàn. Mm-hmm. Attachment. Náà náà a ti gbọ́ yé báyìí. Ẹ̀yin ọ̀tọ́ fi kọ̀rọ̀ ní pé ní ètò wàlá ní ìlú Amúrúkínà ní àyè. Àwọn Yorùbá ni wọ́n ti iṣẹ́ nìlọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn ọmọ yàrá ní ti Yorùbá ní àwọn ti iṣẹ́ yẹn kódà kí àwọn obìnrin wà nù rẹ̀. ó ti bá níbi pé iná ìlú wa ó ti dúdú kí kọ́nà lọ́hùn ilé mọ́tò yìí kan ṣe kó a. alhamdulilayi àkọ́kọ́ ni pé ká fi ọrùn ká ní ìtakò fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ti ṣe léwọ̀ kódà ń bẹ nínú kaba ìrọ̀gbọ̀nà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́lẹ̀ ìrọ̀rùn yẹn ló jẹ́ lórí wa pé ká jìnnà sí i. النبي صلى الله عليه وسلم قل لعن الله الواصلة والمستوصلة ọlọ́run lànà ẹni tí ń bá ń bá wọn fi irun kùn àti ẹni tó tọrọ pé kí wọ́n bọ̀ fi kùn. bóyá irun ni wọ́n fi kùn haram bóyá òwú ni wọ́n fi kùn haram bóyá rọ́bà ni wọ́n fi kùn haram bóyá irun èèyàn ni wọ́n fi kùn haram bóyá irun kẹ́tẹ́kẹ́tẹ́ irun ẹ̀sìn ni haram ní irun ohunkóhun tó lè jẹ ohunkóhun tó lè jẹ tí wọ́n bá fi kúrun tí irun fi gùn ju bó ṣe wà lọ haram ni hmm. bẹ́ẹ̀ náà ni irú wíìgì tí wọ́n máa gbé sórí torí ó fi wá dàbí èyí tó ní irun míì tó yàtọ̀ sí èyí tọ́lọ́run bá fi fún un hmm. ẹ̀rí pé wíìgì ní ìsìnwá ń dára sí kọjá sísọ wọn máa dé sórí níbi ìfìlà hmm. torí ẹ̀ ìsìláàmù ṣe gbogbo ẹ̀ léèwọ̀ ẹnikẹ́ni kò sì sí nínú wa tó wù kápọ́ lọ́n láàánú òun hmm. kí ni wọ́n ń pè láàánú ọlọ́n ìyẹn ni pé ilé ni jìnnà síkì ọlọ́n ilé ni jìnnà síkì ọlọ́n hmm. eléyìí jẹ́ ti mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo eléyìí hmm. ẹni jẹ́ ìṣe mùsùlùmí àní sọ fún un pé má fi irun kọrùn àní sọ fún un pé má lo wíìgì ṣáájú kó tó gba islam nítorí gbà tí wọ́n jẹ́ mùsùlùmí kí ni ń ṣe gan-an tó ń kà ìwọ̀ so ọlọ́run ọba ó ní í ṣe pẹ̀lú pé tí wọ́n bá mọra rẹ mùsùlùmí tó sì máa pọ̀ ń ṣe islam kó lè wà lìjánà ni níṣẹ́ ló ń tẹ̀lé tà nàbì muhammed sallallahu alaihi wasallam kọ́ má bàa wọná má fi ẹran kọran fún yàn ìyádìrí àtàwọn ẹni tó ṣe pé wọ́n ní sàlóhùn má fi ẹran kọran fún yàn má fi nǹkan kan kọran fún yàn so má sì jẹ́ ẹni tó ṣe pé gbórí rẹ̀ lọ ẹ bá ń fi kùn má pè yàn wá bọ́ fi kùn eléyìí gbogbo ìwọ ni lábẹ́ òfin ọlọ́run náà ẹ má gbàgbé pé ẹlẹ́mọ wà ní ìkànnọ́jú wọn ìlú wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi ìlú ẹ máa fi wá tẹ́ bá ti ń rí ẹ túbọ̀ mọ́ ẹ túbọ̀ mọ́ ṣí àrẹ̀ káàkiri fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà láti jàǹfààní ẹ̀ hello. hello. aleykum salaam wa rahmatulah ó kọ yín. láti wo. láti wo. láti Èkó kí ni ìbéèrè yín. àbẹ̀bẹ̀ um, náà

hello ọtí ẹ̀ tí wàá lọ. alhamdulilayi tó bá pé mọ́ṣáláṣí tó wà ládùúgbò yín hmm. àsìkò tá a máa ń ṣe sọ láti ṣe ó ti máa ń yá hmm. ṣáájú kásìkò tó wọlé ní ẹgbọ̀dọ̀ bá wọn ṣe o kò sí ládàjọ́ má kankan kẹ́rì mẹ́ẹ̀ tún ṣẹlẹ̀ ni hmm. torí kó fi ọlọ́run dá lórí pé sọlá kò ń fà kókò sí inna salata kanat ala al-mu'minina kitaban mawquta kò yẹ kí mùsùlùmí kó ṣe sọlá ti ṣáájú àsìkò rẹ̀ gbogbo sọláàtì tá a bá ṣe láṣẹ ilẹ̀ àṣedànù lásán ni hmm. tó bá sì jẹ́ pé mọ́ṣáláṣí yín bá máa fi sọláàtì falẹ̀ ni hmm. wọ́n yẹn ṣe lásìkò wọ́n máa fi falẹ̀ ni tọ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wá mọ́ṣáláṣí tá a bá ti máa tètè ṣe sọláàtì lásìkò kẹsẹ́ hmm. torí pé wọ́n ní hadith abdullahi bin masoud radiyallahu anhu ó ní mo bí òun náà lọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù anabi sallallahu alaihi wasallam ní as-salatu li waqtiha ká ṣe sọláàtì lásìkò rẹ̀ hmm. nínú rìwáyà kan as-salatu li awwali waqtiha ká ṣe sọláàtì lákòókò àsìkò rẹ̀ òun lọ́lọ́lá jù. Hmm. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kàn yẹ ti ń pè. ẹ̀mí rìyá bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ ni láti lu gẹ́gàn. láti. Ìyá mi ẹ̀bẹ̀ láti lo gàgán gàgán. Kí ni ìbéèrè yìí? Ẹ̀bẹ̀ mi ni pé tí èèyàn bá ń kírun lọ́wọ́ tí èèyàn bọ́ sírí àtàyà tí èèyàn fẹ́ sálámà. Hmm. Tí èèyàn bá sálámà náà tán tí èèyàn bá wá tó. Hmm. Ṣé àtikáwò tí èèyàn fẹ́ ṣe ní ẹ̀yìn ẹ̀? Ó yẹ kí èèyàn tó ó yẹ kí èèyàn tó ṣàlọ́lá náà ni kí èèyàn tó sálámà ni. Kí èèyàn tó kí èèyàn tó ṣàtàyà náà alhamdulilayi ẹni tí ń ṣe sọlá tó ti sálámà tó ti kú lẹ́yìn ìgbà tó sálámà tó ní sọ jáde hmm. kò sí wàhálà yóò ṣe àkàrò tó ń bẹ lẹ́yìn sọlá tó ń ta ìlàlùwàlà kò sẹ́lọ. hello ìyá ó ti já zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí a fi ń dá sí ètò náà náà ẹ̀sìn má gbàgbé lè darapọ̀ mọ́ wa ní ìkànnì ojú ìwé mi wọ facebook tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ọ̀làdùn níbi ìlú náà ní kẹ́ máa fi wá ẹ̀sìn tó máa ṣí ààrẹ káàkiri kí ọ̀gọ̀rọ̀ kọ́ lè máa jẹ àǹfààní ẹ̀ padà bí n pé àwọn ìpè yìí wọ́n ń rọlùra wọn ẹ̀ lọ́hùn. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi. Akọ Alájúmọ̀. Ẹ̀sùn màmá. Ìyẹn àtọkọ rẹ̀. Orúkọ mi ni Sọ̀ríkàtù Abdulsalam láti Kòrúdú Ògbómọ̀tò. Kí ni ìbéèrè yín? Ìbéèrè tí mo fẹ́ bẹ̀ lọ́wọ́ Mùsáàtù wa ni pé obìnrin tí ń ṣe é là mm-hmm. ó wá ṣe é là tán bóyá mo dé bí ìlú kan ṣùgbọ́n òru mi tí ì fi ń mọ́ra mm-hmm. ṣé tí mo bá ṣe àtàyà mọ́ ò ó gbé irun mi dúró àbí ò gbé irun dúró. alhamdulilayi fẹ́ni tí ṣáìlì ti ń jáde lára rẹ̀ tó bá ti dá hmm. tó wá jẹ́ kébi tí ó rá mi ipò ti dá kò rómi tó fi lè wẹ̀ hmm. so báwo ni ó ti ṣe wá ṣe tó fi sin lọ́wọ́ tó bá rí ìwọ̀n abomi díẹ̀ tó fi lè tábà yóò lọ tábà lẹ́yìn ìgbà náà yóò sì tẹ̀yọ́ mú láti ṣe sọ́lá lẹ́yìn ìgbà náà tó bá débi tó mi wà yóò wá wẹ́wẹ́ haid sọ́lá àti tó ti ṣe tẹ́lẹ̀ kò ní túnṣe mọ́ torí pé ó ti ṣe tẹ̀yọ́ mú mú fún ṣùgbọ́n haid sì wà lára rẹ̀ ìwẹ̀ tó bá wẹ̀ ni ó gbé haid yẹn kúrò lára rẹ̀ Hello. Hello. ìyá ó ti já hello. ìyẹn náà tó ń ti já plus two three four eight zero eight three two nine three eight nine six hello. ó kọ́ yín ó kọ́ yín jẹ́ sí pé. Ẹ̀lọ́ ẹ̀ ẹ̀ ń tọ́ ṣẹlẹ̀ ní pé wọn àti ìyìn rédíò wọn lọlẹ̀. Tí ẹ bá ti yín rédíò yín lọlẹ̀ kẹ́ ẹ ti padà ẹ lọ́hùn. Àléyìn Sálàmù Rahmatullahi Baraka tí ó kọ́ yí. Ojú òpó yẹn ò ṣe dáadáa. Hello. Àléyìn Sálàmù Rahmatullahi Baraka tí ó kọ́ yí. Láti gbò. Láti Láti. Láti Èkó Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé lásìkò eh, COVID-19 ni so mọ́sálásí tó wá wà tó jẹ́ pé àtẹ̀lẹ́ sọ̀lá jùmọ̀ àti níbẹ̀ sọ wá rí i pé wọ́n lè wá disturb wa níbẹ̀ abẹ́rẹ́ sọ̀lá jùmọ̀ àti níbẹ̀ ẹjọ́ sí ẹ̀ dání náà ìsìnkú àdìkò gbà. ó sì wà láti bá ti rá ibi tó ti lè ṣe sọlá ẹ ṣe sọlá tì yín lópin ìgbà tó bá ṣe pé ẹni àmọ̀dájú pé ẹni tárùn yẹn ń bẹ lára rẹ̀ òní wàá darapọ̀ mọ́ yín tó sì jẹ́ pé ẹnìkan tí ó wàá yọ yín lẹ́nu nígbà òní wá ta yẹ̀pẹ̀ sí ìrẹsì fún yín. hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ó kọ́ yín. Àná ọ̀nà òní bàbá orúkọ ah. mi ni ọmọ ọba síwájú ní kúmọ̀ olóko látòkèrè ìlú mọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé bàdàkà ti jàrí àtàwọn máa ṣe fóòkù. Ní mm-hmm. a lè fi nọ́fìlà ṣe ní ìyọ̀bá lágbára owó tó fi gbẹ́kàgà àti ṣe kankan míì. Wọ́n dàgbà kàtó ìrẹsàdàkà ti jàrí à. Mm-hmm. Mo kí n lábẹ́ òfin ọlọ́run wọ́n yìí ṣe sọ láti bọ̀yàn ẹ̀ ṣe sọ láti fúnra yín ni tẹ̀tọ́ bá béèrè ìbéèrè kan bóyá àwọn èèyàn dàn títí ọ̀sẹ̀ tí ń bọ̀ sọ láti kan bẹ ó nìkan ṣoṣo náà ní lẹ́lẹ̀ ṣe fókù ẹ máa ronú dáhùn rẹ̀ títí ọ̀sẹ̀ tí ń bọ̀ inṣàlá so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ kò sẹ́bùn kò sẹ́bùn torí àwọ̀ kété tẹ́tẹ́ là ń ṣe ló kọ ẹ̀sìn ẹni tó bá mọ̀ kọ́ sọ ìlọsíwájú màánù. so lẹ́yìn lẹ́yìn ìbéèrè tẹ́ wá ṣe pé sọ́dà kọ́ tó járí àtàǹṣe fókun mm-hmm. àyè ṣe sọ́dà kọ́ járí àfókun òkú ló máa ń tìka ara rẹ̀ ṣe sọ́dà kọ́ járí àfúnra rẹ̀ kó tó kú torí pé gbogbo ń dáhùn sọ́dà kọ́ járí à ìwà ló ṣe fúnra rẹ̀ tó àwọn àti kúta à ń gbẹ́ kànga fún à ń kọ́ mọ́sálásí fún ọ lówó tiwa kì í ṣe sọ́dọ̀kọ̀ járíà ó díndín sọ́dọ̀kọ̀ la ṣe fún ọ. ọgbà ládàá rẹ̀ lẹ́ẹ̀kan náà ni èsèké hmm. ládàá tí ò ní já lélẹ́yìn hmm. tó o bá fẹ́ kọjá bàbá olówó yìí olówó láti sílẹ̀ yóò ti ṣe dáadáa ńlẹ̀ fúnra yín kẹ́ ẹ tó kú hmm. ọjọ́ bó ṣe jẹ́. <laughs> ó ti já ẹ náà. Hello, salaam aleykum. Wa aleykum salaam. Ẹ dákun bá a parí ọdún yẹn àbíkẹ́ náà máa ń gbọ́ yín kọ́ yín. Assalamu ah, alaikum orúkọ mi ni Ibrahim láti Èkó. Láti Èkó, kí ni ìbéèrè yín? Kí ni ìbéèrè yín ẹ̀yìn láì sí díẹ̀? Hmm. Náà, ìbéèrè mi ni wípé ọmọ orúkọ tó lẹ́yìn sáàsù wa ni. Pékì ni. Ẹ̀lẹ́. Ah, ìyá. Náà, ni wípé ọmọ tí òbí gbé, wípé hmm. tọ́jú òbí ẹ̀. Hmm lóògì ìtọ́jú ọmọ yẹn lọ́rẹ́ hmm. ẹlòmíì ló tọ́jú ọmọ yẹn ọmọ yẹn wá dàgbà tó ló tóbi wá dúró pé kó máa fún òun ní nǹkan yẹn hmm. ẹni tó tọ́jú ẹ̀ náà dẹ̀ dúró pé kó fún òun ní nǹkan ta ló máa fún nínú àwọn méjèèjì. òbí ni ó òbí ni ó torí pé òbí ló bí ọ ni. eléyìí àgbàtọ́ lásán alágbàtọ́ hmm. àṣìṣe ń bẹ ní òwe pé òǹbí ni òtó òwò ni kò tó òwò ni eléyìí sọkúsọ lásán tó hmm. bí ju òwò ni lọ hmm. nítorí bóbi ọba bí ọta ni ọba wọ. tó furuufú ni owo tori torí di ilé òbí rẹ ni kò mójútó òbí rẹ ni kò tọ́jú òbí rẹ ni kò ṣe dáadáa sí tó ń tipó òbí rẹ náà láì dáa ni òbí náà yẹ kó tọ́jú rẹ àmọ́ eléyìí wọ́kọ́ ẹnu rẹ ọ̀gbá hmm. ìwọ́kọ́ lọ́bọ̀ òbí rẹ wípé lẹ́yìn hmm. túmọ̀ sí o kọ́ rọra fóònù náà naam jazakumullahu khairan ibi náà ni a ti mọ ṣẹnuró inshallah bí kò ti la ọjọ́ mẹ́jọ náà ni a ti mọ láǹfààní àti pàdé pọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù jù kọ́lọ́n fi bá a san lẹ́sùn lórí láyé ń bẹ àti ní ìrọ̀lẹ́ kìyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ ṣe dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ lùmọ̀dúnmọ̀ center aisha náà ọjọ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń dá àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti gbà yí wá pẹ̀lú àbú àmìnà tí wọ́n dìjọ kọ́ wọ́n ìwà jẹ̀zá fúnmilá khairan ọ̀làdùnmí bèrè ló kọ́ tèmi títí ọjọ́ mẹ́jọ ìníta tó ń pàdé pọ̀ ní mọ̀dágbé fún àìpé sálámù alaykum